lónìí àdúrà wo gbà o orogodo ayé ò ní lù fún ajó àbẹ́gbẹ́ pé àbọ́gbà pé ibi tẹ́gbẹ́ wa bá ti náwó àní bá wọn náà ráhùn òní ọjọ́ ajé ajé òkúkúrú sọ oníṣọ bòjì àfilé wa ṣe bùgbé afọ́dẹ̀dẹ̀ wa ṣe bùgbé àrájé náà àrájé lò àbẹ́gbẹ́ pé àbọ́gbà pé látòní lọ omi ọ̀hún náà rèé Tutu báyìí láàárọ̀ kí n tútù báyìí láàárọ̀ bàbá ilé olúwẹrí ègbóná ilé gbogbo wo ní gbóná ọ̀dẹ̀dẹ̀ wo ní gbóná gbogbo bí tẹ̀ tí ń gbọ́ mi lónìí ọ̀rọ̀ yín ó bẹ̀rẹ̀ sí ní dayọ̀ lónìí ara bẹ̀rẹ̀ sí ní tù yín lónìí torí tútù tútù báyìí là ń balẹ̀ olúwẹrí ara bẹ̀rẹ̀ sí ní tù yín lónìí ìgbóná ò ní wọnú ayé yín ìkorò ò ní wọnú ayé yín ẹ̀yin bá jẹ korò nínú ayé ẹ̀ẹ́rí náà ẹ̀ẹ́rí mu ẹ̀ẹ́bẹ́gbẹ́ pé ẹ̀ẹ́ tún bọ́gbà pé gẹ́gẹ́ bá a ṣe ń wí torí ẹni tí ò bá bẹ́gbẹ́ pé tí ò yóò mọ̀ wò pé irú ayé wo lòun wá yìí àdúrà gidi ni tá a sì fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ máa sàmí gbogbo ibi tẹ́gbẹ́ yín bá ti ń náwó ẹ mọ̀ ní bá wọn náà rà wọn wọn lójú báyìí nígbà yìí lọ́wọ́ orí àtẹ́lẹsẹ̀ nígbà yìí lọ́wọ́ ọ̀nà aṣọ funfun báyìí nígbà yìí lára òkú wọn ní òkú ẹkùn yìí ní àyè ẹkùn yìí ní gbogbo ibi tẹ́yìn tẹ́ ń gbọ́ mi bá ti ń wò mí lénìí ọmọ aráyé àmọ́ fún rere gbé yìí fún yín iyì ara yín ò ní já sọnù torí ògbé kì í sí lọ lórí àkùkọ ẹ adé orí yín ò ní sí dànù gbogbo ibi tẹ́ ẹ ti níyì ẹ̀ ní tẹ́ níbẹ̀ ibi tẹ́ ẹ wá lo mọ́tò dé ẹ̀ nírinṣẹ̀ débẹ̀ gbogbo yín pátápátá tẹ́ ń gbọ́ mi lónìí ẹ kéré oko délé ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ kéré oko délé ẹ̀yin tẹ́ tí ríwe gbèlú nígbà látòní lọ ọ̀rọ̀ ayọ̀ ní òmọdé báyìí gbogbo àtàwà Nàìjíríà náà gbò ogun kò ní níra mọ́ wa o ara ò ní ní wá ìjọba tuntun tá a rí báyìí ara ó mọ bẹ̀ sí dẹ̀ wá gbogbo tí ó dẹ̀ wá lára ni ó mọ ṣẹlẹ̀ sí wa o àní bùrìbùrì ká bá wọn jíjó ìyà láyé àníyá wèrè tọmọtọmọ àdúrà wo gbà o òní ọjọ́ ajé òkúkú lùsùn ajé àfilé wa ṣe bùgbé afọ́dẹ̀dẹ̀ wa ṣe bùgbé alájé lọ́wọ́ àní bá wọn ní lọ́rùn torí ẹni tó bá lájé lọ́rùn ló jẹ gbèsè hmm. owó ńláńláńláńlá láwọn fi lògbà láyé torí ẹni tí ò bá lówó lọ́wọ́ bí òkú lórí hmm. Hmm, bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo apátápátá bàbá ti ń kọ́ bá àpò wa owó ńlá lálá mọ̀ bùjáde lọ ọwọ́ wọ̀ wá ní kànsàlẹ̀ àpò gbogbo ibi tẹ́gbẹ́ wa ti ń rí ṣe àní bá wọn nájú bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni ó rí lónìí ó ti rí bẹ́ẹ̀ o àdúrà wo gbà o. àṣẹdùnmọ̀rẹ̀ i pé ilé agbára ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ó kún bámú lónìí ni mo mọ̀ pé tòótò ní àrà ọ̀tọ̀ ni ẹ máa ṣí àrẹ ẹ máa láìkẹ́ o lágbára lọ́wọ́ Elédùmarè ọwọ́ tẹ́ ẹ fi ń ṣí àrẹ ẹ ní fi kawó tì lágbára lọ́wọ́ elédùnmarè bó o ṣe ń ṣe àrè oore tó o lérò ní dáadáa yóò sì máa wọnú ilé yín lágbára lọ́wọ́ elédùnmarè abẹ́tẹ́kù ilé gbọ́kọ́ sọ fún toko lónìí káàdẹ́ gbọ́kọ́ rò fóònù ẹ̀ torí pé àlàájá kúrà tó ní alájò ìyá tó ti bẹ̀rẹ̀ wọ́n ní awúdẹ òun ló bílẹ̀ àbí kọ́ ìyá ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí jẹ́bọ̀ọ́dà jẹ́bọ̀ọ́dà ló bí ẹja gbọ̀rọ̀gbọ̀rọ̀ tó ń bẹ lálẹ́ odò ibẹ̀ yìí tẹ́ nílẹ̀ o alájà kúdà omi alájò à ń sọ nípa ajé lọ́sẹ̀ tó kọjá ṣe ń wájé bájé ṣe fi lé èèyàn ṣe bùgbé ọ̀nà tájé padà sí lọ nínú ayé ẹ̀dá ọ̀nà a gbà pé ajé padà lọ kí náà ìwà ajé alájà kúndà àtsomi alájò kí ni wọ́n ń pè ní ẹgbẹ́ wọ́n ní ẹgbẹ́ níṣe pẹ̀lú ìbáṣepọ̀ ẹ̀dá lókè ìpẹ̀ kọ̀ wá sẹ́ni tá a tí ò ní àwọn jàmáà kan tí wọ́n jọ ń rìn kí ni wọ́n ń pè lẹ́gbẹ́. ẹgbẹ́ jẹ́ ìpín àti ẹ̀yìn èèyàn àtẹnìkejì ènìyàn torí gbogbo abẹ́ ṣé ń wò wá nínú ayé gbogbo la ti ń lòpin la ti ń lòsẹ̀mí níbì kan tó wá sáyé àwọn tá à ń bá lòsẹ̀mí níbẹ̀ àwọn ni wọ́n ń pè ní ẹgbẹ́ wa hmm. àwọn náà nẹ̀nìkejì wa ṣùgbọ́n ìgbà tí wọ́n ní akúnlẹ̀ láyàn pín adáyé tán ojú ń kán wa ìgbà tá a fẹ́ kúrò nínú ẹgbẹ́ bá ìgbà tóun wà lọ́dọ̀ yín òun lílọ tóun lọ yìí ìjọ tí wọ́n bá ń ṣèyàwó lòun ń padà bọ̀ ọjọ́ tí wọ́n bá ń gbé níyàwó tí wọ́n ń pariwo tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lùlù tílẹ̀ ọjọ́ náà bá ti sú oorun tóun bá ti sùn òun dé lọ́dọ̀ yín irú ẹni bẹ́ẹ̀ báyìí ó wá dijọ́ tí wọ́n ṣèyàwó tí irú ẹni bẹ́ẹ̀ bá jẹ́ tó bá ń gbọ́ mi nílé lẹ́ni tóun wò mí ó ní ẹgbẹ́ ẹgbẹ́ rẹ kàákún má sọ pé torí pé mo wà nírú ibì kan mo jẹ́ ìyàwó alàgbà kan mo jẹ́ alàgbà àjọ kan kò sẹ́ni tí ò lẹ́gbẹ́ ọkùnrin ní obìnrin ní hmm. ṣùgbọ́n ẹgbẹ́ ọkùnrin pamọ́ púpọ̀ tí kì í bá ṣe wípé ó hàràǹtà tán ẹ lè mọ ẹgbẹ́ ọkùnrin ẹ̀ nímọ̀ pé gbẹ́ ní yọ wọ́n lẹ́nu hmm. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ọkùnrin sì burú ó le ṣùgbọ́n obìnrin ní ẹgbẹ́ gidi àwọn obìnrin a ní ẹgbẹ́ gidi alẹ́gbẹ́ ẹgbẹ́ tó hàn tó máa ń tètè hàn pé ẹgbẹ́ ló ń ṣe ẹni. ẹ alájà Kudirat Omi Alájù ohun tẹ́ ń fìdí ẹ̀ múlẹ̀ ni pé ohun tí wọ́n ń pè lẹ́gbẹ́ ni pé àwọn kan ń bẹ tọ́jẹ́ jàmọ́ àwọn ọ̀sẹ̀mí kan ń bẹ táwọn jọ ń lò sẹ̀mí papọ̀ ká tó máa bọ̀ wá sókè ìpẹ̀pẹ́ ìsẹ̀mí báyìí o bí wọ́n bá dókè ìpẹ̀ ohun tí wọ́n gbélé ayé ṣe rèé o ìgbà báyìí wọ́n sì dá ni wọ́n padà sókè ìpẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá míì tó délé ayé tó yẹ̀pín dáadáa tó wá délé ayé tí alájà àníyàn eh, mo fẹ́ kẹ́ bá mi tẹ̀ mọ́lẹ̀ sí torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà nínú àìríbí tí ìfọwọ́ sùúrù kiri gbígbẹ ṣé wọ́n ti bẹ́ ẹgbẹ́ wọn múlẹ̀ páwọn ò ní bímọ lókè pẹ̀lú. ẹ ṣeun ẹ ṣeun atọ́kùn ọ̀rọ̀ lẹ sọ mo dẹ̀ fẹ́ kí gbogbo àwọn tó ń gbọ́ mi lílé lẹ́nìí kólúkálukú tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa ní pàtàkì jùlọ ìdílé tírú ẹ̀ bá ń ṣẹlẹ̀ sí obìnrin míì wà tó jẹ́ pé tó bíbọ̀ tó ń bọ̀ Hmm. ọmọ tó bí síbẹ̀ ó ní ọkọ níbẹ̀ ó sì lu ọmọ níbẹ̀ ọmọ tó sì bí síbẹ̀ ó sì pọ̀ irú ẹni bẹ́ẹ̀ ni mo fẹ́ lọ lé ayé fírí mo fẹ́ lọ wo nǹkan tí wọ́n ń ṣe láyé ó dé ayé tán ó bọ́ sílé ọkọ tó dáa ó dé ilé ayé tán ó rí páyé dùn ṣùgbọ́n gbogbo tó ní tó ní lọ́mọ tó fẹ́ bí ó ti bí sínú ẹgbẹ́ irú ẹni bẹ́ẹ̀ á ṣe ṣe ṣe atọ́kùn kò sí nǹkan tẹ́ lè ṣe fún o ọmọ tó nínú ẹgbẹ́ lọ́mọ ẹ o kò lè lọ́mọ láyé o hmm. kò sí tẹ kò sí gbogbo àṣẹwò ni wọ́n á ṣe fún pátápátá kò lè torí ẹ̀ bímọ o ṣégbà tí ó bá tẹ̀ lóyún àtàrọ̀ dálẹ́ rí ni ó sọ pé òun ṣẹ́yún kan ní òjò òun rọmọ bí ẹlòmíín wà ọmọ mẹ́fà ló fẹ́ bí ó ti bí mẹ́ta sínú ẹgbẹ́ mẹ́ta péré ni yóò bímọ kò sí ní tẹ́lẹ̀ fi wá pé mẹ́rin orí pé òun wọ́mọ kẹrin ó lè ṣebẹ̀ lápadà lájáde láyé sí ẹlòmíín wà ọmọ mẹ́ta náà kọ fún ó ti bí méjì sínú ẹgbẹ́ tó bá dáyé tán ẹyọ kan ló máa bí o ibi pé òun sá eré pé kí ẹgbẹ́ kọ́mọ náà kó di méjì ibẹ̀ ló máa tán sí o hmm. ẹlòmíín wà tó jẹ́ pé ọkọ ọ̀hún ló ń yọ lẹ́nu nínú ẹgbẹ́ ó ti ní ọkọ lọ́hún tó ti ní happy home nínú ẹgbẹ́ tó wá ń sọ fọ́kọ rẹ̀ pé ọkọ mi ọ̀dẹ̀ fẹ́mi náà láàyè kémi náà tiẹ̀ lọ síbi tán pè láyé kí n lọ lọ̀sẹ̀ mi díẹ̀ wọ́n náà lọ́kọ mi tírú ẹni bẹ́ẹ̀ bá dáyé ọkọ ọ̀run rò ní jẹ́kẹ́ kọ́kọ́ tó ní láyé gbádùn o hmm. irú ẹni bẹ́ẹ̀ tó bá jòkó nílé ọkọ kìíní á kúrò ńbẹ̀ tó bá jòkó nílé ọkọ kejì á tún kúrò ńbẹ̀ nígbà tí ò ní rí dẹ́kun ọkọ ọ̀run rè ní jẹ́ gbádùn Hmm. ìgbà tọkọ òun ò bá jẹ́ kó gbádùn fún ara ẹ̀ látó kúrò ń bẹ̀ pé ara ní òun tàbí kó dọdọ ọkọ yẹn tán káyé ọkọ yẹn gan polúkúsù káyé rẹ mọ́ nítumọ̀. káyé rẹ̀ dàrú gbogbo kẹtọ́kọ́ ní tó ti dá tẹ́lẹ̀ kó bàjẹ́ fún ọkọ ọ̀run rẹ á fún kódà ìyàwó yẹn ò ní mọ bọ́rọ̀ sí jẹ́ á ní kí ló dé òun ṣe wá dọ́dọ̀ ọkọ òun tán táyé rẹ̀ wá rí báyìí ayé ọkọ òun ò rí báyìí tẹ́lẹ̀ ọkọ ọ̀run ló bá yẹ̀ jẹ́. alájà sábàbí mi ṣì ń bẹ o tó jẹ́ pé obìnrin mi ò dọ́dọ̀ ọkọ mi gbogbo kẹrì ó sì máa dẹ padà. bẹ́ẹ̀ni. alájà àwọn tá à ń gbéyàwó lẹ́gbẹ́ oríṣi ẹgbẹ́ mélòó ló wà ẹgbẹ́ pọ̀ sú asalalu tá a lè kà wọ́n tán. wọ́n ní ẹ ẹ bá mi pín sí. ẹ ṣeun ẹgbẹ́ kan bẹ wọ́n á pè lẹ́gbẹ́ ẹgbẹ́ pọ̀ àwọn ohun tí mo fẹ́ kẹ́ ẹ bá mi yẹ̀nẹ̀lẹ́ lórí atẹ́gùn nu káwọn èèyàn bá lè mọ̀ pé bí mo bá pàdé ẹlẹgbẹ́ báyìí ah, kéèyàn tètè mú bàtẹ ẹ̀kọ́ gun ọ ni ẹ máa tẹ̀síwájú ìṣòwò. ẹ ṣeun atọ́kùn ṣe é rí ẹgbẹ́ tá à ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ àwọn ẹgbẹ́ míì wà ẹgbẹ́ wà lórí àtìtàn tó jẹ́ gbé orí àtìtàn hmm. ẹgbẹ́ míì wà tó jẹ́ gbé odò ẹgbẹ́ míì wà tó jẹ́ gbé lófurufú tẹ̀ ń wè tó jẹ́ pé látẹ́gùn ẹgbẹ́ mi wà tó jẹ́ pé ẹgbẹ́ eh, ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ sáà tí ká ti ìdí ọ̀gẹ̀dẹ̀ ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ wà ẹgbẹ́ orí àtìtàn wà ṣé ń gbọ́ mi ẹgbẹ́ inú odò wà ẹgbẹ́ wà káàkiri ni ẹgbẹ́ àlékẹgbẹ́ tán ẹgbẹ́ mi wà tó jẹ́ pé ẹgbẹ́ tó dáa jù nílé ayé òun lẹgbẹ́ ọ̀gá àgọ́ apọ̀ bí yẹpẹlẹ̀ atẹlẹsìn kò lójú atórí ẹni tí ò sún wọn sí ibi tírú ọmọ bẹ́ẹ̀ bá bọ̀dì sí nílé ayé lónìí gbogbo wọn pátá gbogbo èèyàn gbogbo ibi tọmọ yẹn ó bá bọ̀dì sí ọkùnrin tó bá fẹ́ yóò sì bẹ̀rẹ̀ sí ní ríṣe hmm. àsìkò tó bá délé ọkùnrin yẹn yóò sì mọ mọ́ ní rere hmm. ṣé ẹ ń gbálàyé mi atọ́kùn hmm. gbogbo àgbáyé gbogbo ẹni tó bá ti wà nídìí tó jẹ́gbẹ́ ọ̀gá àgọ́ apọ̀ bí yẹ̀pẹ̀lẹ̀ atẹlẹsìn kò lójú atórí ẹni tí ò sún ọ̀n ṣe irú ẹgbẹ́ yẹn tó bá dé ilé ibi tọ́lọ̀ bá ní kó sọlẹ̀ sí ayé wọn sì bẹ̀rẹ̀ sí ní dáa níbẹ̀. ẹ eh, ẹ alájà Kudirat àti hmm. Yomi Alájú ohun tó já gbé eléyìí yẹ̀wò ni pé bẹ́ẹ̀ bá ba jẹ́ fáwọn èèyàn ẹ ní kí wọ́n bọ ẹgbẹ́ wọn lẹ́yìn tí wọ́n bá bẹ ẹgbẹ́ wọn tán ẹlòmíì títí ẹ bá lé ẹ ní ẹja ṣètùtù àgbà bẹ́ẹ̀ bá a bá ṣètùtù àgbà bá a bá ṣe ajé fún ọ kò ní ṣiṣẹ́ bá a bẹ ẹgbẹ́ fún ọ kò ní ṣiṣẹ́ ṣùgbọ́n nǹkan mẹ́ta tẹ́ ẹ máa ń gbéyẹ̀wò lágbàlá yín nu béèyàn bá sì dé kódà kó jẹ́ ààrẹ orílẹ̀-èdè lọ́dí àgbàlá yín ẹ nítorí kó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ẹ kọ́kọ́ wo. a ṣe àyẹ̀wò tó tọ́ àtẹ̀yí tó yẹ fún ká lè mọ ibi tí a tọwọ́ ara rẹ̀. àti ọmọlájú kórìíta ẹ kọ́kọ́ bá mi yọ̀ǹda ọmọ nàìjíríà gbogbo àgbáyé wọ́n wò wá lamẹ́ríkà wọ́n wò wá dubai wọ́n wò wá france wọ́n wò wá ní south africa káàkiri orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ti ń wò kẹ́ni wa tá ìgbà wáṣẹ̀ alájà kúdà àti ọmọ alájò ẹni wọ́n máa ṣe ètò yìí dáadáa ẹ máa ṣí ààrẹ o ẹ sì máa láìkẹ yẹn tó bá ṣí ààrẹ dáadáa lágbára lọ́wọ́ Elédùmarè ìyá ọba jẹ́ fún un lọ́fẹ̀ẹ́ wọ́n bẹgbẹ́ fún un lọ́fẹ̀ẹ́ kódà bọ̀rí fún un lọ́fẹ̀ẹ́ ẹ bọ̀rí fún un lọ́fẹ̀ẹ́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 sixty two forty seven forty nine nọ́mbà alájà kúdà àti omi alájò kò yí padà nọ́mbà wọn nu ẹ máa pè wọ́n ẹ̀yin náà sì jàǹfààní omi alájò lónìí ẹ mọ̀ pé atato iyọ̀dùn alájà kúdà àti omi alájò báwo lèyàn ṣe wá mọ̀ pé ẹgbẹ́ ń dà yẹn láàmú. Hmm, ẹ ṣeun atọ́kùn béèyàn ṣe lè mọ̀ pé ẹgbẹ́ ń dà ń láàmú ẹlòmíín wà tó jẹ́ pé ó ti wà nílé ọkọ látijọ́ tí wọ́n ti ṣe ìyàwó fún kò mọ̀mọ́ ọ̀rọ̀ ọmọ bíi tá a bá wa lọ́wọ́ àbọ̀ gbogbo àìsàn gbogbo tẹ́sì ayé ni wọ́n ti ṣe fún gbogbo àyẹ̀wò ni wọ́n ti ṣe fún ṣùgbọ́n ó ní òun ò ní ẹ̀dà òun ò ní nǹkan kan kí ló wá kù ó kù sọ́wọ́ ẹgbẹ́ irú ẹni bẹ́ẹ̀ lè wá sọ lè ti sọ fún wọn níbi ẹgbẹ́ rẹ̀ pé ayé lòun lọ ìwọ kan fọkàn balẹ̀ o ò ní yé òun sì nípa kódà òun ní gbọ́ kó òun sì ní gbọ́ kankan lórí ara òun òun ò ní bímọ kankan. alájà kò wọn wá nímọ yóò wá délé ayé tán yọmọ àwò pẹrẹ kóun náà bímọ. ó wá rí adùn ọmọ ńgbà tó dáyé tán pé ẹ gbọ́ àtẹ̀yìn bá wáyè tí ọba bímọ ayé asán ni kọmọmọ nítumọ̀ ọmọ yẹ kó bímọ yóò wá mọ sá eré ọmọ nígbà tó ti kúnlẹ̀ tó yàn pín nígbà tó ń bọ̀ tó ti sọ pé òun ò bímọ ọwọ́ adáyé tán wá ń wé ẹlòmíì lè kú ẹni bẹ́ẹ̀ lè kú síbi àwọn ọmọ ó lè jẹ́ pé ọ̀rọ̀ à ń wọ́mọ ló máa padà ṣe gbé lọ. ẹ alájà ohun tó jẹ́ ń béèrè ìkórìtà tá a dé ni pé mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ ń wà tájú àwọn sì ń gbàlagbàlà ọ̀nà wo ń gbé gbà. bẹ́ẹ̀ ni atọ́kùn tá a bá wá béèrè tá a rí wípé ẹgbẹ́ ló ń ṣe é ẹgbẹ́ ló ń dà láàmú àwa ní sọ pé torí ẹlòmíín wà ní gbogbo àtàǹṣe kì í ṣe gbogbo èèyàn ló bá mọ irú ẹgbẹ́ tẹ́ni ìyẹn wà tẹ́ ẹ fi lè sọ dẹrù ẹgbẹ́ fún irọ́ lẹ pa irọ́ lẹ di o irọ́ lẹ di àná dẹrù ẹgbẹ́ fún mi kò ṣiṣẹ́. òun lẹlòmíì ò fi sọ alága ẹ má ni mo gbọ̀rọ̀ lọ yìí ẹlòmíì ò sọ pé wọ́n ti dẹrù ẹgbẹ́ fún mi inú ìjọba yìí wọ́n dẹrù ẹgbẹ́ fún mi ìyábà yìí dẹrù ẹgbẹ́ fún mi ẹ tún alẹ́ tún dì mí fún mi ẹgbẹ́ tí wọ́n sì dì fún ẹgbẹ́ ọ̀gbá. nígbà tí ò bá lọ tán àbá mọrú ẹgbẹ́ tó wà á kọ́kọ́ béèrè nǹkan ni wọ́n ní tó bá rú ni lójú ẹbí lẹ̀ léèrè á wà á béèrè pé ǹjẹ́ kí ló ń ṣe ní ibo ló ti fara bàìbàì ẹgbẹ́ ibo lẹgbẹ́ ti ń taàpọ̀ ibo lẹgbẹ́ ti ń bínú sí i àwa múra àwa kọ́ àwa fẹ́ ọkàn kejì àwa bilẹ̀ léèrè àwa béèrè pé kí ni ìpín àtẹ̀yàn rẹ̀ fẹ́ níbi tó ṣẹlẹ̀ kó lè ní ọmọ láyé tí ẹgbẹ́ rẹ̀ bá ṣètù àátù àátù ẹgbẹ́ ni o a kì í lé ẹgbẹ́ fúnyàn o àátù ẹgbẹ́ fúnyàn ni a kì í lé ẹgbẹ́ lọ lára èèyàn àwọn ẹlòmíì ti àìlé ẹgbẹ́ lọ lára èèyàn èèyàn bá lé ẹgbẹ́ lọ lára èèyàn. wọ́n lé kádàrá yí ẹnìyẹn sọnù ní rádaràda ní òmọ̀ọ́sẹ̀ èmi kúdí ni mo sọ bẹ́ẹ̀ tí ẹ bá lé ẹgbẹ́ sọnù lára ènìyàn rédèrèdè ni ó mọ̀ ṣe. tá a bá sọ pé ẹlòmíì ó yẹ ẹja jù lóṣù sọ̀wọ́ ẹja lé ẹgbẹ́ lọ ẹgbẹ́ kan ló wà wọ́n fẹ́ ba yí ẹ̀jẹ̀ ni. gbogbo àwọn mẹ́nì mẹ́nì bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún ẹ pé wọ́n kẹ́ bí wọ́n ìjáyé wọn padà rojú ìjọ padà nítumọ̀. kí ni jẹ́ pé wọ́n tẹ́ wọ́n lé ẹgbẹ́ dànù. àákẹ́gbẹ́ ni àìlé ẹgbẹ́ dànù àákẹ́ ẹgbẹ́ wa torí ìpín àtẹ̀yàn wa ẹnìkejì wa ni àbá